إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم wa rahmatulahi wa barakatu eléyìí ni ìtẹ̀síwájú àwọn àlàyé tá à ń ṣe lórí àwọn ahadisi tó ń bẹ nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí ó gbé jáde hadithi ẹlẹ́ẹ̀ kọkàndínláàádọ́rin hadith number sixty nine òun ni a máa gbé yẹ̀wò lónìí lẹ́ni tí kò gbàgbé wípé hadith number sixty six ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin àfò ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run á padà síbẹ̀ nígbà tó bá yá hadith ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́rin yìí hadith number sixty nine lọ báyìí wípé òjíṣẹ́ ọlọ́run títà tọ́lọ ọlọ́run bá ń bẹ fún sọ wípé àdúnìyà mẹ́ta ọ̀n وخير متاع الدنيا المرأة الصالحة جيشين الله محمد صلى الله عليه وسلم سوكي الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة لكسي الدنيا متاع wà khayru mata'i dunya al-mar'atu s-salihah ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé àdúnìyà ilé ayé ìtawà ń mata'un ilé ìgbàdùn ni wà khayru mata'id dunya èyí tó wá lóore jùlọ gbogbo adùn ayé pátápátá almar'atu saliha ó ní obìnrin rè àdúnìyà ilé ayé tá a wá yìí mata'un ilé ìgbádùn ni o wà khayru mata'id dunya èyí tó lóore jùlọ adùn ayé almar'atu saliha ó ní obìnrin rè ìfọ́síwẹ́wẹ́ hadith yìí ànábì ní àdúníyá ilé ayé tá a wáyé gbogbo alámà ayé kò ní bùkátà sí ká ṣàlàyé rẹ̀ mọ́ tá òun ta pè nígbàdùn yìí ìtumọ̀ rẹ̀ nílé ìṣẹ̀mí kan hmm, tó ṣe wípé ìṣẹ̀mí yẹn fúngbà díẹ̀ ni kì í ṣe pé ìṣẹ̀mí tí yóò máa lọ gbére ìṣẹ̀mí kan fúngbà díẹ̀ ni nínú Suratul Baqarah súra ẹlẹ́ẹ̀kejì nígbà tí àṣẹ ìtọ́nù tí ó tan bàbá Adam àti ìyàwó rẹ̀ Hawa tí ó tàn wọ́n jẹ tí wọ́n fi kọ́ ọlọ́run wá ní kí wọ́n kúrò nù ọgbà àlìjẹ́nà ọlọ́run ọba sọ fún wa wípé fúngbà díẹ̀ ni wọ́n gbèrè ààyè tábàwọn náà sura two Suratul Baqara ààyà. 36 suratu àyà 36 ọlọ́run ní fa azallahuma ṣaitọ́nù anha inú ọgbà àlìjánà tí wọ́n wà azallahuma ṣaitọ́nù èṣù mú àwọn méjèèjì adam àtìyàwó rẹ̀ hawa ó mú wọn yẹ anha kú òǹbẹ fa nítorí pé ó mú wọn yẹsẹ̀ yìí akhrajahuma ó mú àwọn méjèèjì kúrò mimma kana fi kúrò níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀ wà kólé náà àwa sọ báyìí yẹn pọ́lọ̀ ń sọ pé ìbítù ẹ sọ kalẹ̀ báàdùkùn apá kan yín lìbádín fún apá kan ah, àdúwó ọ̀tálẹ̀mọ̀jẹ̀ fún ayé o wàlákùn ó sì ń bẹ fún yín filẹ̀ áùrùbì lórí ilẹ̀ yẹn lé ayé mustakọ́rùn ibùgbé almukir ayé kan hmm, ibùgbé. Hmm, wà mata'un àti ìṣẹ̀mí kan ìlàhìn lọ fún ìgbà kan kì í ṣe yóò mọ̀ lọ gbére ó níbi tí yóò dé dúró ṣùgbọ́n mata àtàbáwò dáadáa gan ìtumọ̀ rẹ̀ adùn ni hmm, ṣùgbọ́n tá ó túmọ̀ sí bí ìṣẹ̀mí kan tó ṣe pé fúngbà díẹ̀ ni ọlọ́run kò ṣàánú wa so anábì wa ni àdúnyà mata ilé ayé ìṣẹ̀mí kan ni o tó adùn náà wà nù túmọ̀ rẹ̀ o ṣùgbọ́n kò ní kò ní máa lọ gbére wà khayru mata ìdúnyà èyí tó lóore jù ẹ̀rí pé ànábì ò sọ wípé èyí tó jẹ́ amtau èyí tó dùn jù ó ní èyí tó lóore jù torí nígbà míì kí nǹkan ó dùn jù kò túmọ̀ sí pé òun ló dáa jù kí nǹkan ó sì má dùn kò túmọ̀ sí pé òun náà ló dáa jù tàbí òun ni ò dáa jù lẹ́ẹ̀kan sí i àkó àwọn nǹkan tó dùn lẹ̀ fún àpẹẹrẹ ọsàn dùn watermelon ó dùn kárọ́ọ̀tì ó dùn ápù ó dùn ìbẹ́pẹ ó dùn gbogbo oyin ó dùn ṣúgà ó dùn èyí tó wá dùn jù ní gbogbo ẹ̀kọ́ túmọ̀ sí pò náà ló ṣe kìíní òun ló dáa jù fara ṣùgbọ́n èyí tó dáa jù fara tó wúlò fara ó ní bùkátà sí kìíní ẹ̀kọ́ káàfin mọ̀ pé òun ló dáa jù ó ní bùkátà sí ìwòye sí. Si ó ní bùkátà sí ìjókòó ronú jinlẹ̀ lórí rẹ̀ ṣúgà dùn kódà àwọn èèrà fẹ́ràn rẹ̀ wọ́n ò bò ní so wá túmọ̀ sí pé bí ṣúgà ṣe dùn ni ó dáa jù yín lọ níbí súùtì dùn tá bá súùtì ní ìsìn ó dùn sáà dùn rẹ̀ ń sọ́tùmọ̀ sí pé òun ló dáa jù àwọn nǹkan yòókù lọ so ànábì ní khairu tí mo fẹ́ fàyọ ní èdè tànábì lò yẹn pé èyí tó lóore jù ní gbogbo àdùn yẹn ti ń bẹ láàyè al-mar'atu s-saliha ó ní obìnrin rè ẹ bá ànábì ṣe ṣàlàyé fún wa alhamdulillah hadith yìí tí a wá sọ pé obìnrin bí ìyàwó ló túmọ̀ sí o ìyàwó dáadáa téèyàn bá fẹ́ àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ lẹ́kọ́ alákọ̀ọ́kọ́ tá a fẹ́ ká mọ̀ ń bẹ nípínlẹ̀ ayé òní wà gbére mọ̀tá àdùn kan ni ṣẹ̀mí kan ni ìyẹn ni pé kì í kó ń lọ láéláé ẹlẹ́ẹ̀kejì ń ta fẹ́ ká gbọ́ yé ń bẹ̀ <clears throat> òun náà ni pé obìnrin ìyàwó gangan gan ànábì pè ní àdùn òun ló lóore jù ó fi hàn pé tí èèyàn bá ní ìyàwó tí ò rí adùn níbẹ̀ ó fi hàn pé obìnrin tó fẹ́ yẹn kì í ṣe ìyàwó nìyẹn obìnrin tó fẹ́ yẹn kì í ṣe kí ni kìí ṣe ìyàwó nìyẹn kí ni yóò ṣe yóò wá túnṣe sí àtúnṣe pé méjì àtúnṣe yóò wá sọ̀rọ̀ ara rẹ̀ nínú kó tún obìnrin yẹn ṣe tí ò bá sì ṣe túnṣe yóò fi ilẹ̀ kó máa lọ. báwo lobìnrin ṣe wá jẹ́ èyí tó lóore jù tàbáwò dáadáa ẹ rí i pé ìṣẹ̀mí àwa ọkùnrin ó dúró lórí àwọn obìnrin àyà kùránì gan tiẹ̀ sọ nínú sọ́rọ́tù rúm sóra ọgbọ̀n ọlọ́run ọba ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan ẹ̀rí adá fún min anfusikum láti ara yín azwajan àwọn aya sóra 30 nìyẹn àyà 21 sura thirty aya 21 one litaskunu ileha tẹ́ bá ń wá sinmi kẹ́lẹ́ máa rí sinmi lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn ìyàwó yẹn waja'ala bainakum mawaddatan wa rahma ó wá fi sáàrin ìfẹ́ àti kẹ́ inna fi dhalik dádájú mi eléyìí la ayatin àwọn àmì ń bẹ́ńbẹ́ lè qaumin yatafakkarun fún àwọn ìjọ àwọn ẹni tó bá lè ronú yàrá pé mo sọ. pé èyàn ò ronú kó tó wọn pé obìnrin ládù tó dáa torí bí mo ṣe sọ yẹn pàmò bíi ní èyí tó lóore jùnú adùn ayé níyàwó dáadáa lórí ẹni kò ní ìdí ìyàwó èyí tó lóore jùnú adùn ayé owó ni <laughs> wàhálà ẹlòmí ò lówó ni ẹlòmí lè sọ pé obìnrin ọmọ ni adùn tó dáa jùnú adùn ayé ìyàwó ṣàbímọ rí single parenthood single father single daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Naam eléyìí wá ń fi hàn wípé téèyàn bá fẹ́ fẹ́yàwó ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé a jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣà obìnrin tí ó jẹ́ tí ó lóore tí ó wúlò fún un obìnrin tí ó jẹ́ adùn fún un tí ò ní jẹ́ dákìjì adùn tí ò ní jẹ́ kíkan fún un tí ò sì ní jẹ́ nira àwọn nǹkan tá àwa máa ń wò ìtorí pé Ọlọ́run sọ fún wa nínú alukurani wípé fa in khiftum allah ta'dilu ọlọ́run ni wà ní khiftum allah tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa àyà yẹn gbajúmọ̀ dáadáa suratu nisa ni sura ẹlẹ́kẹrin àyà ẹlẹ́kẹta ma taba lakum minan nisa èyí tó bá tọ́ọ̀bà tó tẹ̀yìn lọ́rùn minan nisa náà àwọn obìnrin ẹgbẹ́ nǹkan tó dùn tọ́ọ̀bà ìlà túnṣe tó tẹ̀yìn lọ́rùn náà àwọn obìnrin oníkẹfẹ́ ṣùgbọ́n mùsùlùmí kí ni ó tẹ́ wa lọ́rùn ní obìnrin ó ní obìnrin tí yóò jẹ́ àdùn fún wa nílé ayé tí ó ràn wá lọ́wọ́ lẹ́sìn àkọ́kọ́ tá a kọ́ wò gangan ó ní ẹ̀sìn mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ obìnrin tí ò lẹ́sìn torí tó bá fẹ́ tí ò lẹ́sìn ò lè rádùn bẹ́ẹ̀ kíkan ló mọ̀ rí nígbà tí yan tàhájùd tó bá gba aago tí ń lù lé ọ lórí ṣòro pé wàhálà ò ṣẹlẹ̀ ìgbà tí wọ́n ní inú ilé kò yẹ káwòrán wà ń bẹ̀ àwọn àwòrán fẹ́ ká pa ní arára o picture birthday òun yìí fọ́tò tó ń yà níjọ́ ọjọ́ bí òun bá dé òun ní àwọn àtàwọn friends òun kéèkì tí wọ́n present fún lọ́fíìsì òun àtọ̀gá wọn fẹ́ gbé sí pálọ̀ táwọn ìbá ti wọlé kan mọ́ rí wọ́n dẹ̀ ní a alábì ní àwòrán ò dá wàhálà ò ṣẹlẹ̀ ok bóyá òun fẹ́ gbọ́ hip hop wọ́n ló fẹ́ play Quran àná àwọn ṣe jẹ́ kuran kuran kuran everyday náà ṣé nǹkan ò kí ń sùn yẹn ni kuran ah, kuran kuran ẹ jẹ́ ká gbọ́ ilé náà ah, kíní tó ṣe jáde yóò dáko lórí nǹkan tó ṣe release ah, ni ọmọ yẹn ń fẹ́ràn wà ládìí so obìnrin tó lẹ́sìn lákọ̀ọ́fẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni tó ń káwọ́ lè mara àtúlẹ̀ arba'in لمالها ولحسبها ولجمالها ولدينها فاضرب بذات الدين تربت يداك ànábì sallallahu alaihi wasallam ní àwọn èèyàn a máa torí nǹkan mẹ́rin fẹ́ gbìn pẹ̀lẹ́pàdé sí i mo ti máa ń gbọ́ ọlọ́pọ̀lọpọ̀ àwọn bíi ìgbéyàwó kódà àwọn afá ńlá ńlá tí wọ́n bá ń tu ọ̀tọ̀ ní tàdé sì ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń tu ní táwọn èèyàn máa ń sọ ní pé tabagbọ́n wọn ni ànábì ní ẹ wo nǹkan mẹ́rin lára obìnrin kẹ tó fẹ́ nǹkan mẹ́rin kẹ wo mọ́bìnrin lára fífẹ́ wọ́n wá sọ pé lìmọ́ọ̀lì wa ìsọkúsọ ni wọ́n sọ wálé hasabia obìnrin tó níran wálé jamal obìnrin tó fáìn tẹ̀tí wà bí kàtẹ́ nǹkan ní ẹ̀wà àwọn afá ẹ̀ rí ìyàwó wọn ẹ̀ rí ìyàwó wọn rárá kó jẹ́ kó mọ́ fáìn àwọn afá mobin tó dà wálé dìníà tó lẹ́sìn àwọn kàtẹ́ mẹ́rin tẹ́ wò ní wà ìsọkúsọ ni wọ́n sọ. hadihi jumulatun jumla yìí kì í ṣe mo rò pé díẹ̀ wá ń sìn ànábì ń fún wa nírò ń sọ fún wa pé àwọn nǹkan mẹ́rin yìí o àwọn èèyàn á máa wò tí wọ́n bá fẹ́ fi àwọn èèyàn máa torí wọn fẹ́ dín ẹlòmíì lè torí kí ni olùmọ̀lẹ́ àtórí owó dúkìá tóbìnrin yẹn ní nìkan lórí tó fi lọ fẹ́ bóyá ńgbà tó lọ sí Amsterdam tàbí gbà tó wà ní Dublin tàbí gbà tí ó lọ sí Ukraine tàbí gbà tí wọ́n pàdé ní àwọn oríṣiríṣi ìlú wọn á pé àwọn ah, àwùmọ̀ yẹn akíni ah, wọn náà wá ṣe ń yà bí pàdé ní South Africa ah, olóhùn wá kó ọjà ni gbó ló ń gbé a ah, Kánò ló ń gbé òun máa ń wá sí Dubai bí láti wá kó ọjà ni tàbí Abu Dhabi ibẹ̀ ló ti ń kó ọjà àánú oníṣọ́gun láwọn app restaurant at home ẹgbẹ́ àwọn ìbò ńláńlá onílé ìtajà oúnjẹ onílé ìtajà aṣọ onígbogbo ẹgbẹ́ gbogbo are as i'm looking at this no i'm single i'm single are you not i'm searching if i can ah irú obìnrin èèyàn máa ń lẹ̀ mọ́ o tó ní dúkìá yìí owó ẹ̀ náà o ìdílé lómi ò fi fẹ́ ni kódà maka kódà ní hajj ẹlòmíràn tó bá torí ọ̀rọ̀ obìnrin tó pàdé torí pé ó ní dúkìá ló dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ hmm? wálé ha bóyá ìran rẹ̀ tàbí bí ẹ̀ tàbí bí ó gbajúmọ̀ nílùú wọn ah, wọn àbújá ọmọ olówó ńlá kan tí wọn náà mọ wálé jàmàlẹ ẹlòmíì tó yẹ wà wọn á ní gẹ̀ẹ́yẹn kò níwà ṣùgbọ́n lẹ́wà tó ń bá láti rí ọmọ ń dáhùn lọ́rùn ni wọn á fẹ́ wálé díìnì ẹlòmíì ẹ̀sìn ni ó wò àníbi wá ní fábífáró bìdá ti dín ní táwọn èèyàn máa wá ń wò lọ́kọ̀ọ̀kan ìtẹ́lómi nítorí ẹ̀fẹ́ yàwó èyí tẹ̀yìn mùsùlùmí ó wò ń ti yín fàdùfàr bìtà àti díìn ẹ fẹ́ obìnrin èyí tó lẹ́sìn òní kẹfẹ́ tàrìbàtì yadak tàrìbàtì yadak nígbà náà inú èdè lárọ́ ní ìtumọ̀ rẹ̀ gangan ni pé ọwọ́ yóò yí èpẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ń pé gbogbo nǹkan nínú èdè ìlú kọ̀ọ̀kan eléyìí jẹ́ ojú ọ̀nà tí wọ́n gbà sọ̀rọ̀ ti wọn ẹ̀rẹ́ ó sọ̀nà ìjàmbá sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kó jẹ́ ẹni tí ó ṣàṣeyọrí yẹn pé igba ìgbà náà ló káàrí fún ọ tó bá fi obìnrin nítorí ẹ̀sìn mo rò bó ti yé so nítorí náà ẹ̀sìn yẹn la fẹ́ wò tóbìnrin ò bá ní ẹlẹ́ẹ̀kejì ní ni ní ìwà anábìwá muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ nínú hadithi abu muhammad ali pé قلب شاكر ولسان ذاكر وزجة صالحة تعينك على أمر دنياك ودينك خير ما اكتنز الناس ilé ìwáyé nígbà tí wọ́n Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an nínú Suratu Tawbah nígbà tí Allahu Ta'ala tó ń sọ fún wa tó ń kìlọ̀ fún wa nípa àwọn èèyàn tí wọ́n ń kó góòlù àti fàdákàjọ sura nine aya thirty four two thirty five ìyẹn ní sura tó ta ọba sura ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n sí ìkarùndínní ogójì sura nine aya thirty four two thirty five kí ọlọ́run ọba sọ ń bẹ̀ bẹ̀rẹ̀ bọ́lọ̀ zaka lọ́lọ́run sọ ọlọ́run ní jẹ́ kí n mú láti um, thirty five já mú láti ọlọ́run ní wàlẹ̀dínà yaknisuna dáhàbà kìí ṣe bẹ̀rẹ̀ ayọ̀ 34 yẹn ti bẹ̀rẹ̀ o ẹjẹ́ mú láti bẹ̀rẹ̀ rẹ̀ gangan yá ayọ̀ alẹ́dínà àmànù ọlọ́ni ẹ̀yin onígbàgbọ́ òdodo inna kàfíràn mínàlẹ̀ àhàbárí wa ruhbani la yakuluna àmúwàlà náà sì bìlẹ̀ báàtì dájúdájú inna kàfíràn dájúdájú ọ̀pọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ mínàlẹ̀ àhàbárí nínú àwọn àhàbárí wa ruhbani àtàwọn ruhbani àwọn oní ahbar àwọn onímọ̀ tíra yẹ̀wúdí àti nasara their scholars àwọn àfáà ṣọ́ọ̀ṣì mọ̀rọ̀pótíyé wà rohban àti àwọn olùsìn àwọn èèyàn iṣẹ́ àfá àwọn ọmọ oúnjẹ olùmọ̀ wọn ṣùgbọ́n wọ́n jẹ́ tí máa jókòó wọn lè jókòó sí máa pátá wọn lè wà níbìkan wọn làwọn ń ṣe lọ wọn lè lọ lójọ́ méje níbìkan wọn lè lọ́dún mẹ́ta ìmí ìtẹ̀lẹ̀ láàrin ìlú pátápátá kódà wọ́n ṣe ń ṣe dòní náà ló wà lórí òkè kan ló lóun bàbá orí òkè bàbá àgbàlá kan bàbá àgbàlá kan ọlọ́run ní láyà kùlú na àmúwalà nẹ́ẹ̀sì bèbàtìl dájúdájú wọn máa ń jẹ dúkìá àwọn ọmọ ènìyàn bèbàtìl pẹ̀lú ìbàjẹ́ dòní náà ni wọ́n ń ṣe tá a lò lẹ́bàá àwọn afáànà tó ti wá ń kọ́ṣe wọn náà báyìí wáyà sùdúnà àǹsàbí ìlìlà èèyàn nìkan kọ́ wọ́n tó ń ṣẹ́rí àwọn èèyàn kù lójú ọ̀nà ọlọ́run wọ́n hánà àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run wọ́n ń kọ́ dí àwọn ènìyàn kù lójú ọ̀nà ọlọ́run wọ́n ń ṣẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ́ kí wọ́n jọ̀nà tààrà ọlọ́wà ní ibi tó wá kàn wá gangan tó bọ́rọ̀ yìí mọ̀ wàlẹ̀dínà yakinizuna dáhàbà ẹ wá rí o àlẹ̀dínà yakinizuna dáhàbà àwọn tí wọ́n ń kó jọ tí wọ́n ń kó pamọ́ àdáhàbà wúrà wọn náà ní gold wàlẹ̀fídọ̀ àti fàdákà wàlá ẹ̀hún fi kú náà tí mo sì ní náà fi sàbílì láì sójú ọ̀nà ọlọ́run fàbàṣírí náà alim ẹ fún wọn nírò nípa kíni ìyà ní wo ní ọjọ́ kan tó ṣe pé yóò mọ àlè ìhàfin náà rè gbogbo góòlù àti fàdákà yẹn á yọ nínú náà wo ni fàtúkúwá uhùn fi lọ ìyẹn bá máa fi jó iwájú wọn wọ́n jù náà bohu màtẹ̀gbẹ́ wọn wọ́n bohúrì màtẹ̀yìn wọn subhanallah ẹlẹ́mìí ni ah, àwọn òkógó dàbàyẹ̀ owó lòun ní ní báńkì ntáyà kọ́ránì sọ ó kọ̀rẹ́tì wọ́n lo ọ̀rọ̀ òye gbogbo tí ń jẹ́ owó pátá góòlù nípìnlẹ̀ rẹ̀ àti fàdákà pé fẹ́ in terms of gold náà láàmì ìṣọ́ fún àpẹẹrẹ sí ta bá fẹ́ calculate a fẹ́ ṣe ìṣirò ní sub kí ni in tó kéré jù téèyàn ò ní téèyàn tó lè yọ zaka ẹ̀rí pé àlọ́ wo value gold nítorí ànábì ti sọ fún wa iye góòlù tí ó ní òun náà ni basis currency of the world máa mi ní sọ́jú bá náà lọ torí pé ẹlòmíì àṣetán gbèsè lẹ́yìn pé àlẹ́ góòlù wọn sì ń wúlò mú kó jọ ah, góòlù náà lówó òun lòpótíyé ọlọ́run ṣàánú ọlọ́run ni a fi lọ yẹn tá a máa fi jó wọn níwájú lẹ́gbẹ̀ẹ́ àtẹ̀yìn hádà wà máa sọ pé eléyìí máa kanestum lóní tẹ kójọ ní àǹfòsìkò fẹ̀mí ara yín fàdúkú ẹ̀yọ́ àmọ́tọ́wò máa kọ́ńtọ́m takilizon nǹkan tẹ̀ ń kójọ tẹ̀ ti kójọ fúnra yín láyé ìgbà táwọn sàábé wa gbọ́ ẹ̀rù wa gba àwọn afáwa sáúbà lọ́dí ọ̀la àní wọn àwọn sàábé wa ṣe é mọ̀ pé kí wá láàmú kójọ kí láàmú fi pamọ́ ńgbà náà Umar ibn al-Khattab radiyallahu ta'ala ni ó ní ń wá ìsìsì ló bá gún ràkúnmí rẹ̀ ní yárayára lọ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sábà ló wà lẹ́yìn rẹ̀ ńjọ́ náà ní bá ń béèrè lọ́wọ́ ànábì irú àwọn dúkìá wò lákò pamọ́ ànábì ní li yattakhidha ahadukum qaliban shakira ní tẹ́ẹ̀mọ̀ mú tẹ́ẹ̀mọ̀ fi pamọ́ ní ọkàn tí ń dúpẹ́ fọ́lọ́run ẹlòmíì kò sún kò dúpẹ́ fọ́lọ́run rí gbogbo ògbọ́n gbàtọ́ ẹ pé òkè ní òmò wò kò ní wò sàlẹ̀ ànábì ni ẹ mọ́ wà àwọn tó wà lókè yín àwọn tó wà sàlẹ̀ ni ẹ wò kẹ́ bá lè máa dúpẹ́ oníkẹ́ hmm. máa wò bó bá ní káà kan sí ẹ tó ní méjì ló máa wò tó bá ní irú bíráǹdì kan bíráǹdì tó tó wù nẹgbà yẹn tó wọ́n ju tiẹ̀ lọ ló tó máa wò bọ̀ tó wá wo àwọn ìsàlẹ̀ tó ń fẹsẹ̀ rìn ìgbà náà ó lè dúpẹ́ fọ́lọ́run wálé sáánà ń dá àkẹrọ ahọ́n tó ń rántí ọlọ́run ní gbogbo ìgbà kì í ṣe ahọ́n tó yẹ pé orin ní ìṣàmọ̀ ọkọ̀ ṣá bọ̀dọ̀ àwọn kan bí mo tún ṣe sọ ìpá ahọ́n tí ó mọ̀ kọrin ṣá ni àìbó orin ọpẹ́ lòun kọ́ sọ́lọ̀ ń tanra rẹ̀ jẹ kì í ṣe ó ń tanra ẹ̀ dànù bá a fáwọn àṣemọ sunday kí ń jọun yìí ó ń tanra rẹ̀ dànù ó ní bá tanra rẹ̀ jẹ́ òyò orin tó kàn ń jẹ àwọn yẹn wá lágbárí pé orin ọpẹ́ subhanallah ọlọ́run kó làwọn bẹ̀ wá ọkọ̀ ahọ́n ti ń ṣe ìrántí ọlọ́run gbogbo ìgbà àwọn gbólóhùn ìrántí ọlọ́run òní subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah ẹnìkan gan alhamdulillah la ilaha illallah àti ṣàlàyé àwọn yẹn sẹ́yìn gbogbo àwọn gbólóhùn tá a fi ń ọlọ́run yẹn wa zawja àti obìnrin kan mu'mina tó jó nígbàgbọ́ òdodo tu'inuka tí ó ràn ọ́ lọ́wọ́ ala ọ̀rọ̀ ọ̀run obìnrin tí ò kò sí ní tó kàn pẹ̀lú ọ̀run ní ẹgbà wa ti abu mama ti ali wọ́n ní anábìnrin kọlbọn ṣáàkìrún ọkàn tí ń dúpẹ́ lìsánú ń dá kìrún ahọ́n tí ń rántí ọlọ́run wàzáwùjà tó ń sọ̀ọ̀lẹ̀ hà <clears throat> àtòbìnrin rí ìyàwó rí tọ̀hínùk tó ń ràn ọ́ lọ́wọ́ àlà amúrí dùnìyàáka lórí àlámọ̀rí ayé rẹ̀ wàdíìnì kàtẹ̀sìn rẹ̀ khairum aw khairu mak tanazannasu khairu mak tanazannasu òun hmm? lè tó lóore jù nínú gbogbo táwọn èèyàn máa ń kó jọ anábì ni obìnrin rí obìnrin dáadáa obìnrin tó lẹ́sìn tí yóò máa ṣe kíni jẹ́rìkó ní zawjatan mu'minatan nínú ìwáyà rẹ̀ kejì zawjatun salihatun obìnrin rí yóò ràn ọ́ lọ́wọ́ lórí kíni alámọ̀rí ayé yóò sì ràn ọ́ lọ́wọ́ lórí ti kíni lórí ti àkhírà táyé mákàn máa ṣàlàyé méjì wá alákọ̀ọ́kọ́ kò ní máa fi dúkìá rẹ̀ ṣòfò àwọn obìnrin kan wà gbogbo dúkìá èèyàn ni wọ́n meji lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ ọ̀nà iná àpà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà mímọ̀ mọ̀mọ̀ dànù gangan mímọ̀ mọ̀mọ̀ dànù olórí ibu rẹ̀ ó tún ti kó kíní dé lọ́dànù Hmm? oúnjẹ bóyá po ráìsì ni tó bá ti di olóògbé lóṣù kan ó dẹ̀rùn káwọn ò jẹ́ yóò lọ dà yókù nù kí ó yàtọ̀ ní fún yàn má fi ṣòfò hmm? àwọn èèyàn wà bẹ́ẹ̀ dáadáa àfà bẹ́ẹ̀dì wa ẹ̀rí fóòmù yẹn ó ti rọ̀ ó ti dín nílẹ̀ jáde ó dànù kó tó sọ pé ẹ̀jẹ̀ ó ti jẹ́ ó ti sọ náà sí i tọkọba ní àwùjọ ah, fóòmù wo ni tó ti ń fara ròyàn tí gbogbo ara ti ń dùn kí ní kankan ẹ á máa kó dọ̀tí ó mọ̀ ọkọ̀ òsínlẹ̀ yóò kàn ní àwọn gbálẹ̀ ilé gbogbo àwọn nǹkan tí òwúlò nílẹ̀ àwọn ti jó dànù valuables ọ̀kan tí mo wá ń sọ ṣe ra létí ẹlòmíì yóò pé kò pọ́síbù tí ń ṣẹlẹ̀ ní ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ o wọlé lè mọ̀ o dáadáa yóò obìnrin mi ẹ wọn tó bàjẹ́ kìnnìkan ti lọ́dọ̀ mẹkáníkì yóò bàjẹ́ dànù ẹ̀yọ́ kúrò ń wọ́n náwó ọkùnrin yẹn ní ọkàn rẹ̀ ni wọ́n ti mọ́tò wọ́n ní <clears throat> seventy five thousand ní gbogbo kí ló kò sí ní tó ṣe mọ́tò ẹ̀tún ti dé ní ẹ̀ṣẹ́ ìgbé lọ fún ọmọ ìtàlẹ́ pẹ̀lú bọ́ọ̀sì nílé wà ń pọ̀ táì ò lè mójútó ọlọ́run ṣàánú wa. yóò ràn ọ́ lọ́wọ́ lórí ọ̀ràn ayé rẹ̀ nínú ìgbà kejì ni pé yóò tún wá máa ṣe kí ni yóò máa ràn ọ́ lọ́wọ́ yẹn pé yóò máa kún ọ lọ́lù dáadáa yóò máa fún ọ láwọn ọmọràn rí ọ̀nà àkọ́kọ́ ni pé tí òfin ní ràn lọ́wọ́ mo ti ṣàlàyé òun ríràn lọ́wọ́ ò ní pé yóò máa kún ọ lọ́wọ́ lórí dáadáa fún àpẹẹrẹ tó bá jẹ́ ìwé ló fẹ́ kà yóò máa yóò máa encourage ẹ̀yẹn pé yóò máa gbà ọ́ nímọ̀ràn yóò máa gbọ́n kẹ́sẹ̀ gbà ẹgbẹ́ múra kìíní ọ̀rọ̀ tètè dìfẹ́ǹdì project yìí ó yọ̀ ń ṣe phd àwọn ń ṣe master tó a lè jẹ́ business ló ń ṣe bóyá ń gbà tó lọ trip kan ò jèrè ń bẹ̀ àbí òpójú owó kà ani ní kò bí ẹṣin bá dá ní àtúngùn ni ẹ gbìyànjú kẹ tó lọ ẹ ṣe dùn à ẹjẹ àṣẹ dùn à dùn à kan wà tánà bí sọ fún wa ẹdẹ ti jẹ gbèsè báyìí ok àwọn dùn à wà àbí ìsìn wà ẹni náà ìsìn rẹ mọ àfi máa ń san gbèsè tí yóò tún fi dolówó Allahumma malikal mulki tuuti mulki ti gbàgbé ni a ní wọn rántí àyè ní ibẹ̀ náà lẹ́sọ́ ó lóòótọ́ ni ramona dúdíà wà rahimahuma ṣáà lẹ́ka ẹjọ́ ká máa jí lóru bí mo ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀ hmm? bí a ṣe ọwọ́ ló ṣe dé ojú ẹ̀ lé kókó o mú nǹkan bọ̀ tí wọ́n jẹ́ ṣe gbé kò tiẹ̀ síṣẹ́ kankan fáàtì gbogbo àwọn èèyàn tó wá gbaṣẹ́ wọn mú wà ní alágbára ọlọ́run yóò dàtọ́ àti alẹ́ jẹ́ àtọ́ àjòlójá jìkàyàn tàjú ká tó fi sínú àdúrà kìí obìnrin á padà sọ̀rọ̀ orú obìnrin náà jẹ́ kí n fi yẹn lẹ̀ á padà débẹ̀ wà á tí ó tún ràn lọ́wọ́ àlàámúrì àkìrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlìjẹ́ náà ni ó máa bọ́ gbogbo àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìwọ náà fún rẹ ẹ̀mọ́ tí ẹ̀mọ́ yẹn ta jùdù lónìí ẹ̀mọ́ gbàgbé ọ̀la ni monday o àwẹ̀ monday àwẹ̀ thursday ah wọ́n mọ̀ sọ pé ọbẹ̀ kan wà tá a kó lá lọ́sẹ̀ yìí ọbẹ̀ wo ni ọbẹ̀ wo tún ni ah wọ́n ní monday òun ni thirteen tuesday ni fourteen wednesday ní fifteen tó ṣojú ọrùn thursday tí wọ́n lọ bọ́ sínú àwẹ̀ ajẹ́ pé a fẹ́ gba aláda márùn-ún àwẹ̀ márùn-ún monday àgbà aláda pé àgbàwẹ̀ thirteen àti ti monday tuesday àgbàwẹ̀ fourteen fifteen thursday àkàngbà ah, ẹja lábẹ́ yìí o ẹja kò jẹ́ rọ́ṣirọ́ṣi o in fact tí mo ràn lọ́wọ́ sí wọ́n gan ah, ọkùnrin obìnrin tó ti dé pẹ̀lú ah, eh, kí sàárì máa bá yín prepare sàárì i will wake you by four kìnnìkan ọdún máa ń rẹ̀ yín jíṣẹ́ ìbọ̀dẹ̀ má wọrí àgbọn yẹn a máa pa àgbọn afi máa ṣínú yóò ràn lọ́wọ́ lórí yìí Quran ustaz sheik ẹ̀ẹ̀mọ̀ tí kajizu kan láàárọ̀ yìí ìṣẹ́ tó fẹ́ kí n là yín ni èmi mọ̀ ti ka kan èsù kan lèmi ti ka yín ò tí ì kan ó dáa in this week I will, I overtake you I want to read I will be reading a page after subi àjọ máa wẹ̀ tó máa lára wọn àwọn nǹkan tó máa máa sọ ni bóyá ó fẹ́ yáwó fún àpẹẹrẹ owó èlé ló fẹ́ yá ìyàwó náà pé kí ló dé tẹ́ fẹ́ yáwó á ah, ní ìfà àkọlọ́hún ṣàforíjì lọ́rúrí ni ò làlúrí làlúrí ni ìfà lọ́kàn five percent ní but business yẹn mọ̀ tí bá rówó yẹn tí bá ṣe contract tí wọ́n ti gbé fún wa yẹn hundred million mo kàn fẹ́ yá i have five five hundred but at least ó yẹ kí n ní seven kí n fi ọ̀rẹ́ mi kan ló máa fún mi ní kíní kan tá a fi hà ló dáadáa bọ̀ká lómìnira ni kí ni ní ẹlẹ́fẹ́ gbà yìí ah, ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ nípa èlé ni yamahakulọ́hù rìbá òun ó pa gbogbo dúkìá rìbá rùn ah, ọlọ́run nípa wa rùn ẹjọ́jọ́ ẹ̀bẹ̀ lọ́hùn tí yẹn bá bọ́ sí yẹn máa bọ́ sí pé yóò ṣe mí ò ṣe yàrí mọ́tò ẹgbẹ́ ìta ayé yẹn ni yóò ní á ah, tọkọ bá ń estimate ní ẹgbàá náà it's just two percent náà ọlọ́run ò lè bínú fún two percent ọlọ́run gan máa understand ah, làlúrí nìyẹn o ẹ̀jẹ̀ á tètè gba o náà ni ẹ bá gba ẹ̀mọ iye profit ẹ máa make after that ẹ̀ máa tè tó bá smart á ní ṣe yíyan ah, ọlọ́run gan understand nígbà hmm, àwọn obìnrin báwọn yóò lè fẹ́ wọn irú ètò ń ràn yàn lọ́wọ́ yẹn ònìyàn máa fẹ́ kó wá lè ṣe kó ràn yàn lọ́wọ́ àyàfi kó ti lẹ́sìn tẹ́lẹ̀ kẹ́sìn ò ti yé so gbòòrò ìwọ tó kan pàdé obìnrin kan ní Amsterdam àgbo pàdé ẹ̀ ní Dubai to our ah lady is fine Our ah, lady is smart oh in fact online i respect the intelligence of that woman in fact fast thinking before you say anything you ti so ti mọ bit on law. Ah, ah gbọ́dọ̀ fẹ́rẹ̀ obìnrin in fact ó máa help wọn lórí business You tí ó sẹ́sìn help wo ni ó fún ọ lórí business ẹ̀jú kó sọ ọ́ dẹ̀ tí ó máa gbowó èlé lọ you be taking you shit alóhùn fẹ́ bọ̀ improve business and ah, in fact ah, chairman bank. báyìí báyìí báyìí ọ̀rẹ́ dáàtì mi nì Come wà fún wa ní facilities ni wọ́n ní àwọn product ní báńkì yẹn product owó èlé nù part pápápá kó o tó sọ gan ó ti pè é wọ́n ti pè é lórí fóònù pé ó pè é wọ́n ti approach àwọn òṣìṣẹ́ wọ́n ti dé wọ́n ti kówèé wá pé kó o sign bond papa? ah kilo ló fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn obìnrin báwọn kì í ṣe ń tẹ̀yàn ó fẹ́ kó lóun wa. anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé obìnrin obìnrin yìí mú ìdùnnú wá báyàn ni obìnrin rí yóò máa dùn wá nù nínú hadithi àfàwà àbí saada nǹkan mẹ́rin nínú oríire ló wà nù dùnnú ló wà téèyàn bá ń worí ibú o àwọn nǹkan mẹ́rin kan wà tí ń bẹ orí ibú ni a fàmínà sàádàtì nínú oríire nínú ìdùnnú téèyàn lè rí láyé almar atusọ̀lẹ̀ obìnrin rí ni tàọ́ a òun wò báyìí fàtọ́rọ̀ jìbùkà rírì rẹ̀ yóò sì máa dùn mọ́ bó ṣe ń yẹn tó yóò dùn inú ó máa dùn yóò jọ lójú ìbò àníhà tó bá sí ń fata mẹ́nu ha alẹ́ nfc ọkàn rẹ̀ ó balẹ̀ nípa obìnrin yẹn nípa ara rẹ̀ kò ní fífẹ́ lómi ìwà máa yí àti dúkìá rẹ̀ kò ní kó dànù ìyẹn ni mo fẹ́ mú bẹ́ẹ̀ àwọn yòókù dábàá tó ń ta kúnnù wà tí ìyá tá nǹkan ká fi yẹn lẹ̀ torí yóò gbà lásìkò tàbá tó ń ṣàlàyé wàmínà ṣàkọ́ i nínú orí ibú alimọ́rẹ́ atú òní obìnrin kan tààrọ́ a bó o ṣe ń wò báyìí wírí nítorí fàtàsó òkè ìbànújẹ́ ni ó kó bá ọ nira ni ó kó bá ọ̀pọ̀ tiẹ̀ ń rí báyìí ẹn kò ṣe ní rí bẹ́ẹ̀ wọ́ ni olẹ́sìn ọ̀fẹ́ kí ìyàwó rẹ̀ lo jìlìbáàb ìyàwó ẹ̀ ló jáde pẹ̀lú ilẹ̀ patrosa yìí wicked kings ló wọ̀ yìí olówó aṣọ tó jẹ́ pé wọ́n yá àyà ẹ̀ cleavage ló fi sílẹ̀ ó dẹ̀ rẹ́rìn ń oh, smile oh darling can't you see me today is my birthday thank God alhamdulillah ṣe wọn pé ìbànújẹ́ ni o sì fẹ́ ṣojú bí ẹni pọ̀ ń rẹ́rìn ìgbọ́ rẹ̀ ó lè kókó wáyé wáyé be happy lura dáradá wo ni ọlọ́run tó hmm, wá ní òòlò jáàbù ní ókè ókè ókè ókè ẹ jáde yóò bá lọ mú skáàfù kan see through scarf scarf tó yẹ pé gbogbo tó wà nísàlẹ̀ ní orí àdàborí ṣé níbi tí lè jẹ́ àbá yáyáyá iwájú ọkọ̀ ni ó tún wá lọ jókòó sí ìbànújẹ́ ló mọ̀ bó ṣe ń wò ní ó mọ̀ bọ̀ọ̀nù jẹ́ òun sì rò pé nǹkan tó dáa lòun ń ṣe táhámílù lìsáànà ha àlèké tí wọ́n ní mo gélẹ̀ kan àwọn obìnrin tó ṣe é pé yóò máa gbé ahọ́n rẹ̀ sí ọ ni yóò máa sá ọ láàkí ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé ni yóò máa sọ sí ọ kíni kíni kílẹ̀ ṣe nísìn kíni kílẹ̀ ti ṣe tó wá ń jọ yín lójú ẹ lọ wọ àwọn ẹgbẹ́ yín kí wọ́n ṣe fún ìyàwó wọn wọ́n hmm? tàbí ìtàn sọ oríṣi àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ look look look look look look àmọ́ mi ò wá fóṣì o òun ò gbádùn báyìí o òun ọ̀rọ̀ you want to be controlling me no no no no no no ah, you saw me before you marry me now ṣebí orí nǹkan tó marry òun òun ṣe ọmọ ọmọ ọjà òun kì í ṣe ọmọ lẹ́lẹ́ with anybody a kàn máa gbá anyhow okay ah at least mi ti kọ́lé mi kó tó fẹ́ mi náà mi ò ń ṣe lòṣì so o lè sọ pé o kọ́ mansion kan kí ni sí mansion lélẹ̀ tó kọ́ kí ni jàǹkáríwọ̀ tó kọ́ èyí tó ń pè nílé ilé ilé aláǹtakùn tó kọ́ káàkiri káàwo ló rà tí mi ti rà rí so split split split split split please má ayé lẹ́yìn mi o mi ò wá kókó kó rádaràda tó ń bá káàkiri yẹn o kó àṣírí ogún dé wàhálà dé tàbí sórí nǹkan tó fẹ́ náà at, uh, by, by age 18 meeting chameleons now i can't it with my hands in my dad in my dad my, my dad uh, uh, um, uh, business kìíní mi ń kà báyìí mi ń kà million now so kí ló ní ìwọ ló kọ́ lówó tí ìwọ kọ́ ò no no no àwọn ọ̀rọ̀ fẹ́ pé ọkọ ò ní lè jẹun àjókòó báyìí ló máa wò tó bá lọ restaurant náà kò ní lè jẹun wọ́n gbóúnjẹ fún un lé ìrònú ni torí pé wọ́n ṣe ẹ̀fún lágbo mu àgbo yẹn sì kọ̀ọ̀rọ̀ ìyẹn ni pé wọ́n ti fún wọ́n ti nù lọ́rọ̀ àwọn ahọ́n bú tó yẹ pé àwọn làápà tó bá tiẹ̀ jẹ́ pé àwọn eré àbí kan ló ti wá mí ní dákọ̀ àwọn eré àyẹn àwọn ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àwọn yẹn wọ́n á jù báyìí yóò fẹ́ parẹ́ ni wọ́n jù ní sọlọ́run ṣàánú kí ló ń ṣe é wọ́n ti mì ìmọ̀ dáàdì ẹ̀ mẹ́mí ẹ̀ ní ìmọ̀ wọn ni dàdé north three fraps ó oh! ẹgbẹ́ yìí ó wò bí kò ń pa á nítorí ẹ̀ sọ túrú pé wọn ò ní ìwọlé ló fẹ́ lẹ̀ mọ́ kí wọn náà fi lè ní àwa ń lé ọpílìtì ẹ̀ tán sí wa fẹ́ máa ṣàkọ ọlọ́run ṣàánú wa wà ní díptà ni ha tó bá sí nílé láǹtà àmẹ́nu ha aláàánáfsìk láǹtà àmẹ́nu ha aláàánáfsìk ọkàn rẹ̀ ò balẹ̀ aláàánáfsìk ha ọkàn rẹ̀ ò balẹ̀ lé lórí pé kò ní boyfriends ọkàn rẹ̀ ò balẹ̀ lé lórí pé kò ní man friends ọkàn rẹ̀ ò balẹ̀ lé lórí pé kò ní lọ club ìwọ náà mọ̀ nígbà tó ń fẹ́ lọ́wọ́ tó pé ńjọ́ kan lòun wà ní bar beach lòun wà bad beach kí lòun ṣe lòun san drive ẹ̀rí òun san san kí ni wọ́n pè òun lòun san ẹ́ ẹ́ lòun san drive nàìjíríà mi ò mọ san drive yẹn ṣe nàìjíríà nígbà tí yẹn ò ní Scandinavian countries àbí náwọn Europe tó yẹ pé táìmù snow máa wà tí snow bá lọ tán àwọn náà náà wọ́n jáde hm? tí wọ́n láwọn lónú oòrùn bólẹ̀ pé èṣù náà ló kó sí wọn ní làákàyè ló kó sí wọn lọ́pọlọ torí pé ẹfẹ́ san dáì ló ní kó mọ́ ìwọ̀n kankan ju pátá lọ abẹ́lẹ̀ mi ò tiẹ̀ ní kankan kan bàbá àti aláwọn wà ní natural the naturalist àwọn kan jẹ́ fúnra wọn lórí ìwà tí ìwọ náà ń fẹ́ ṣe bíjọ́ yẹn ló ó ní bíìtì ló ń wà ó ti ẹ̀ tún sẹ́ǹdì sẹ́fìsì ẹ̀ láti ibi tó bó ṣe wà ní bíìtì wọ pátá àti kọ́mú kékeré tí wọ́n pè ní bikini olówó Igbo orí ṣàkà but family wọn muslimi na bàbá èèyàn pàtàkì ni olóyè bàbá ẹ̀ mẹ́sìn mọ̀tàn Igbo orí níjọ́ tó ń mu brandy orí ńgbà tí ń mu whisky àbó orí wọ́n ló lọ ṣé kò ní padà sọ́dọ̀ àwọn èèyàn wà ó ní fọkànbalẹ̀ sí dúkìá ẹ̀ náà ọlọ́run wa ọlọ́run kó fún wa ní àgbọ́yé rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ wò lára obìnrin obìnrin gbọ́dọ̀ níwà dáadáa ìwà rí ìyẹn lè lẹ́sìn torí pápá kan náà àwọn afáà tún ṣòpinya láàrin ẹ̀sìn àti ìwà tó lẹ́ pé nípa ń pè níwà yẹn ẹ̀sìn ní ojú ẹ̀ fún wa màá mú àpẹẹrẹ kan wá àwọn kankan wà táwọn èèyàn máa ń pè ní ìwà dáadáa ó dá lórí ìran ìran ìran nǹkan míì wà tẹ́ pè níwà dáadáa nù ran ti yín kì í ṣe ìwà dáadáa Islam ṣe hàn pé ká gbàlejò ká ṣe dáadáa sálejò ìwà dáadáa ni àbí ṣe dáadáa ìran kan wà Nàìjíríà ìmọ̀ ìmọ̀ bóyá wọ́n sì ń ṣe ẹnìkan sì ni pé wọ́n sì ń ṣe téèyàn bá lọ kí wọn bóyá ọkùnrin ní ọ wà lọ kí ọ̀rẹ́ rẹ̀ ó gbà ọ lálejò ìyàwó ni ó wà sùn sọ́dọ̀ rẹ mọ́jú wà sùn inú wà ní dùn kò ní rárá if you reject that you will èèyàn fi ìfẹ́ hàn sí ọ̀nà ṣàgbé lọ́dọ̀ wọn ìwà dáadáa ni táà tàbí yẹn fat torí pé ó wò pé kí lóun fẹ́ràn jù ìyàwó òun ni n tóun fẹ́ràn jù lòun fi fún ọ ni ṣẹ̀rẹ́ ìsìláàmù ní kì í ṣe wà dáadáa mo mú yẹn wá ní extreme end ní lighter mode ìyẹn lè níyàwó tó yẹ pé àwọn àbúrò èèyàn tó bá rí wọn kàn fò mọ́ ọlọ́run ọkọ mi gbogbo àwọn ọkùnrin inú ilé ní ó pè lọ́kọ inú ṣẹ̀rẹ́ ìsìláàmù kò wọlé kì í sì dáadáa ni obìnrin tó bá dẹ̀ ń ṣe bí àwọn Yorùbá ó fẹ́ràn rẹ̀ wọ́n ló ní kíni ọ̀yàyà tí wọ́n pè lọ́yàyà ń lù tiwa mi ó ná yàyà ìyẹn ni kó ná yàyà ó ń tójú ká ó fẹ́ràn àwọn èèyàn ń dì mọ́ wọn káàkiri ṣẹ̀rẹ́ ìsáwọn òsì gbà ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn sisters tí wọ́n lo jìlìbá tẹ́yìn bá fẹ́ wọn àwọn ẹ̀ka máa ń kórìíra wọn nù ilé wọn ni wọn ò ní wà wọn ò lọ́yàyà wọn yóò kí wọn sáwọn alẹ́kùn kankan dáadé ìkíní kan yóò ṣe dáadáa bọ̀ bàbá yẹn wò pé kó bẹ́ mọ́ lọ́rùn ó fẹ́ fọ́ gbà lẹ́yìn ó fẹ́ dì mọ́ islam ò sì gbá wọlé yẹn ni ẹ kí ni ṣé àbúrò mi fẹ́ máa fẹ́ ni ànábì wọn béèrè lọ́wọ́ rẹ̀ afárọ̀ ìtàlẹ̀ kí lórí ẹ̀gbọ́n ọkọ àtàbúrò ọkọ nípa káwọn àtòbìnrin jọ máa dúró nílé ànábì ní amúhulimot ikú ganu yorùbá náà sọkọ nílé ìyàwó kàtíkè kò sọ́kọ nílé ìyàwó kan àti kìnyìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ àbúrò ọkọ o amọ̀ṣẹ́rẹ̀ ló kù ọ̀pọ̀lọpọ̀ àwọn pé ọmọ yìí yẹn tó bì mí jẹ́ kí n gé yẹn dànù ọ̀rọ̀ ń ti yé wa báwọn ṣá so ìwà dáadáa ẹ̀sìn ni ó ṣàlàyé rẹ̀ bí tí mo lọ nìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tó ń káwọ́ lèmọ́ra tó àlà ìhìdà kìsọ́ọ̀lì sàlàbà ìparí ẹ̀ mo fẹ́ obìnrin tó ṣàlẹ́ṣà tó fẹ́ òun ni dáàtà díìlì hmm? obìnrin tó lẹ́sìn wà lọ́kọ́lókì tó sì tún níwà tàbí bá ti yẹmí inú bá a ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ọwọ́ ọ̀tún rẹ̀ yóò yí lẹ́yìn pé ó padà ó dẹni wá ó ṣoríire ó ṣàṣeyọrí ó ṣàṣeyọrí inú rẹ̀ ó dùn ó káre gbogbo ti yé wa obìnrin tó bá jẹ́ obìnrin bú èèyàn gbọ́dọ̀ fẹ́ téèyàn bá sì fẹ́ tó bá tún ṣe tí ò ṣe tún ṣe kéèyàn ó fi ilẹ̀ ní o anábì wa muhammad sallallahu alayhi wa sallam ní àdìsí abu musa al-ash'ari ní salasatun yad'una allah azza wa jalla fala yustajabu lahum rajulun kanat tahtahu imra'atun sayyi'atu li khuluqi falam yutalliqha ورجل كان له على رجل مال فلم يشهد عليه ورجل آتى سفيها ماله Ànábì ní sàlá àsàtún àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ ìran nínú àwọn ẹ̀dá ọmọnìyàn yad'una Allah àwọn ọmọ ọbẹ̀ lọ́wọ́ ọmọ ṣàdúrà báyìí azza wa jalla fala yustajabu la ọlọ́run ní gbàdúrà wọn kò ní í gbà á alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní rọ́jù ló ń ọkùnrin kan arákùnrin kan kánẹ́t tó ṣe pé táàtàwó obìnrin kan ń bẹ ìmúra àtún olóbìnrin kan lábẹ́ yẹn pé ó níyàwó ìyàwó ìwá ni ìfàyí olè kólókì ìwà rẹ̀ ò dá oníwà burúkú lóbìnrin yẹn fọláńbìtọ̀ lìkà kò wá kọ́ pẹ̀lú bóbìnrin yẹn ń bẹ lábẹ́rẹ̀ tó ń ṣe ìyàwó rẹ̀ gbogbo àdúrà tí wọ́n ń ṣe ọlọ́run nígbà ìwọ náà wò tó ti ń ṣàdúrà lórí kan tí kò bọ́ sí ìyàwó rẹ̀ dẹ̀ ní ìwà rẹ̀ ò ìdí nìyẹn tó jẹ́ pé obìnrin tó yẹn gbọ́dọ̀ ti mọ̀ náà nígbà tó wà wo ni lọ́nà tí wọ́n ń fojú ga jù ń bẹ̀ gangan ni kó o béèrè jọ ń gbé ẹnìkan ní ẹ courtship ni tàbá ti high court ni ọkàn rẹ àwọn brọ́dà sẹ́kàn rí obìnrin ìdí ni ẹlòmíì gan mo ti rí brọ́dà mo mọ brọ́dà yẹn gan kì í pé mo rí nìkan mo mọ ìjọ tó rí sísà ló má rí ẹ ìjọ tó rí sísà tó spa sọ pé òun fẹ́ fẹ́ báyìí òun náà ló sì ṣe nìka ẹ ẹ̀bá àwọn sọ pé kò possible wàláì ò possible kò possible àwọn tó mọ̀ sí mo ṣe ń sọ ẹ̀wọ̀n tí wọ́n bá ń gbọ́ ń gbọ́ ògbà tó ni tó tọ̀ ni àwọn bọ́dá àti omi kan ọ̀sẹ̀ méjì máa ṣe oṣù kan ẹlòmíì ìjọ tó fẹ́ yàwó ẹ̀ ló tó mọ́rí rí hmm, ló tó rí rí. you see courtship tí wàá tóbìnrin jẹ́ ọmọ court bóbá ẹ pé inú èdè òyìnbó gan courtship is when a woman for the, for the purpose of marriage kábóbìnrin sọ̀rọ̀ pa afẹ́fẹ́ gangan wọ́n ń pè courtship o ṣùgbọ́n báwọn èèyàn ṣe wá máa ń lò ó sìn ní pé cohabiting kẹjọ gbé ẹ bá gbé fọdún mẹ́ta méje ẹ lè mọ́mọ́ra obìnrin bá ní bùkátà sí kòun fẹ́ẹ́ fi ọkùnrin yóò fi wà ẹ̀ pamọ́ ò lè rí ìwọ gan tó bá fẹ́ẹ́ fi obìnrin yẹn tó rí kó kan gbogbo burúkú ẹ̀ tó ń ṣe ló fi pamọ́ kò lè rí ó mọ̀ sí dáadáa ni ṣùgbọ́n tó bá fẹ́ẹ́ mọ̀ wá obìnrin tó fẹ́ẹ́ fẹ́ àbọ́kọ tó fẹ́ẹ́ fẹ́ ilẹ̀ pọ́rọ̀ obìnrin là ń sọ yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ tàbáwọn mọ̀lẹ́bí ẹ̀ tàbáwọn tí wọ́n jọ ṣèwé tàbí jọ ń wà níbi kan àwọn yẹn ló lọ béèrè gbóòní wáyé wọn ni ah bẹ́ẹ̀ yẹn lédi yẹn in fact ó náìsì gan ṣùgbọ́n tó bá ń bínú kò sí tí ó lè ṣe o ó wàá béèrè pé kí ni téyìn ó ṣe tó bá ti ń bínú tó ń sọ̀rọ̀ kò mọ̀ dáhùn ṣáàdórí kodò wájú ẹ̀ wàá kàn rí ká bú sẹ́kún sí ni tó bá ti wá bú sẹ́kún kò máa bẹ̀ kò máa gbọ́ wọ́n tó bá ń bá lo ẹnu ó lè fọ́ igi mọ́ lórí ó lè ṣe àìdáàdá ó lè gún ọlọ́bẹ kò sí tí ó lè ṣe ó lè faṣọ ẹ̀yà o tó bá ti ń sọ̀rọ̀ pàpàpàtà ìwọ tó bá ti lè dáhùn lóhùn báyìí àgbà etí ẹ̀ ni o bọ̀wọ́ má dáhùn á kàn máa sunkún ni ọ̀nà àbáyọ kó ké wá tó ń ti bẹ́ẹ̀ torí àwọn ìwà kan tó rí lára eléyìí tẹ́ sọ yìí máa fẹ́ náà ó ti mọ̀ pé tó bá tún ti ń pariwo ó dákẹ́ ìjọ kan ló wà rí tí wàá bẹ pé ah, àbúgbò àfa àbúgbò kìíní kan ta ló fún yín ní kì mí náà <laughs> àkíyèmí igbó ṣé kì í yàrá ẹ̀ àbí bò ní ní mo fún ọ ní kì í yàrá ìyẹn kọ́ ni ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ tí má ti ń bínú ẹ mọ̀ ẹ ti mọ tẹ́ fún máa mú mi ẹ ti mọ̀ jẹ́ ní àwọn ah, bínú wọn bínú ọkọ̀ yá mi <laughs> nílẹ̀ yorùbá <laughs> wọn sọ pé ọkọ̀ yá mi èèyàn tún ní tòmọ̀ nílẹ̀ yorùbá ò pé ṣe pé ọkọ̀ ìgangan obìnrin yìí sọkọ ọlọ́run sànà wa so látara bẹ́ẹ̀ tí mo ń sàlàyé ni pé obìnrin tí ò ní wà dáadáa téèyàn bá fẹ́ mọ̀ àwọn èèyàn ò ti sọ fún yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́mìí lè jìlì báàbù gan ẹlẹ́yàwó ni àwọn ẹni má fẹ́ o kì í ṣe ẹni tó lè fẹ́ ìgbà míì tá a bá sọ fún búrọ́dà mi pé sísá ìwọ̀n fẹ́ fẹ́ ó lè fẹ́ yóò rò pé bóyá afẹ́fẹ́ fúnra wa làwọn ẹlẹ́wọ̀n wọ́n block wọ́n block èèyàn from that sister yóò wá gbẹ̀yìn lọ́fẹ̀ tó bá ti wá fẹ́ yóò rí táwọn wí kò wá ní yóò àdìsó ònú ẹ̀kú kò ní lè wá padà pé sísá sọ̀rọ̀ jò ní ẹ̀fẹ́sọ ònú ẹ̀kú àmúmọ́ra ni àbódi régún ó só parẹ̀ onìkan ni ó máa ń gbọ́ ṣé eégún ọ̀wà bẹ́ẹ̀ kú dànù kò lè bọ́ dànù ní àfi ní sí ẹ̀kú àmúmọ́ra ni òun náà ní ìwọ̀n jẹ nǹkan ara inú inú ẹ̀kú lọ́rọ̀ kan ṣá wọ́n sọ ni wọ́n ń blọ́ọ̀kì èèyàn dànù ni yaras àwọn tó ti wẹ̀ àti ìmọ̀ kárátà ẹ̀ àmọ̀ wá ẹ̀ ìwọ tó yẹ pé wò lámùmọ́ra kan báyìí kó máa lọ gbá kó máa lọ sọ di sísítà di punch bank inú ilé àwa sì mọ̀ pé sísítà eléyìí kì í ní sùúrù kò lámùmọ́ra kan ó máa bọ́ òun ni èkó ló ti wá kò gbá kínní yẹn àwa ti ń kọrin kéwà ti rí ọgbọ́n lásán nígbà tí ó bá kéde ó kan rẹ̀ sí òye yóò fi àwọn kìíní yẹlẹ̀ ìwọ́ ló fẹ́ rọ̀ṣù fẹ́fẹ́ òrẹ́fàn lódò yọ̀bẹ̀ tí omi ló ṣe bó mu kú ni but ẹlòmíì ò ní gbọ́ inside gómìnà pé kí ló dé ní ẹlòmíì kan àní sọ rísìn tó fi ta ní kò mọ̀ fẹ́ àwọn afá ò ní sọ wọ́n já ní ò lè fẹ́ kì í ṣe sísà tó lè fẹ́ tó bá ti ní stíkọ̀nù wọn wọ́n ti mọ̀ some of the sisters àwọn pé this sister is materialistic yóò pa ọ́ torí pé o ní sinmi ó máa bẹ́ káàkiri tó máa wá owó gidi because she will not be satisfied with little òun fúnra ẹ̀dẹ̀ ní background ẹ̀ fún background lójú wájú wọ́n ti bá òun wípé ìyà tó jẹ òun lé bàbá òun yòun ò lè jẹ́ ńlẹ̀ ọkùnrin kankan òun lè bọ́kùnrin kankan sọ́fà èèyàn ti mà sàfà àti fọ̀rọ̀ wá lẹ́nu wò kóbìnrin míì máa là á pé ẹjọ́ brọ́dà tí ò bá ní change lọ́wọ́ òun ò lè fẹ́ o because òun ò lè sọ́fà lé àwọn kó ń tún lọ sọ́fà lé ọkọ ìwọ ò ní mọ̀ ìwọ brọ́dà tó yẹ pé kùrùmù jẹjẹ ní ọ́fúùtù àjìn ní ká tó ń gùn gbogbo bàtà rẹ ló sì ti gbẹnu ókè jẹnu ajú ilé yìí ó ti jẹ gọkànnú bá ẹ olóòfẹ́ fẹ́ sísà yẹn ṣé torí kó ti sọ pé ah, assalamu alaikum brọ́dà sí ọ kò lè fẹ́ ọ bọ̀táwà bá bá sọ nífin yóò fi ọ ṣùgbọ́n ìwọ fúnra ó mọ̀ pé ó gbé jombo ọlọ́run ṣàánú wa so àwọn nǹkan tá a béèrè làwọn tí wọ́n ní àṣepọ̀ pẹ̀lú obìnrin yẹn àwọn ni ó sọ so irú obìnrin yẹn bó ṣe jẹ́ wallahu ta'ala alam nítorí àsìkò ọjọ́ ti lọ díẹ̀ kódà àti fẹ́ lu àádọ́ta ṣẹ́jú fifty àti hmm, fẹ́ lu tó àwọn obìnrin tá a fẹ́ <clears throat> obìnrin rè obìnrin tá a mọ̀ pé ó lè bímọ náà tó wà níbẹ̀ ìwọ ọkùnrin tó ti bímọ rí ó lọ fẹ́ ọmọ kan bóyá ọmọ yẹn mọ̀ tọ́lá kọ́ ni bóyá ìdáìfọ́sí ìlọ́fẹ́ obìnrin yẹn tọkọ ẹ ti dáìfọ́sì ẹ tàbí bóyá kò sọ́kọ ẹ láyé mọ́ lọ́nà kàbí lọ́nà mi kò sí ilé ọkọ ó ti bímọ márùn àbó ti bímọ méje tàbó tiẹ̀ ti bímọ mẹ́ta péré àbọ́mọ méjì ló bí éèjì obìnrin yẹn ti wọ fífítì wọ́n sì ní olóhùn nídìí ọmọ tàbó tí ìfẹ́yàwó kan rí olè ọ̀fẹ́ problem ló kírètì fúnra ẹ̀ ó lè délé ẹ ní ìsìnkú kan lọ́wọ́ menopause sísà tó fẹ́ fẹ́ǹsì she's thirty eight years old wà ní ọ̀hún láìsí òun yẹn ó níwà ó ní gbogbo ẹ̀yẹ ó lẹ́sìn ó ní gbogbo nǹkan téèyàn máa ní ó pé ṣùgbọ́n woman yẹn ti wọ thirty eight or she is forty or forty one ìwọ ló fẹ́ fẹ́ o dẹ̀ tí ìbímọ kankan rí o dẹ̀ ló fẹ́ fẹ́ ìwọ nídìí ọmọ ó wọlé ẹ̀ wọ menopause kí ló ṣe tí wọn kò ní nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ torí kó ti mọ̀ ẹ́ pé gbogbo wàhálà tó bá ń ṣe kò dọ́mọ́ gbogbo omi tó ń pọn ajáde apẹ̀rẹ̀ ní omi òun mọ̀ dànù ni ilà àyẹ̀ṣà allah àfikúbá kan wọlé sí pò ní nífẹ̀ẹ́ obìnrin wọn. sọ̀nà anábì wa muhammad sallallahu alaihi wasallam sọ wípé tazawwaju ìwàdúdà lè wà lúùdà tẹ bá fẹ́ fi obìnrin àwọn obìnrin tẹ tó nífẹ̀ẹ́ yín tẹ nífẹ̀ẹ́ wọn àlèwà tí wọ́n lè bí ma oníkẹ́fẹ́ ṣùgbọ́n wọ́n ní ọkùnrin kan rẹ̀ kò dí láwọn ọmọ kò bá mọ́ bí àgúnlá bó sì bí àdánmọ́ màálù tó yọ ké ni tó bá bímọ fún ọ àdùnrán alápàtà ló ń jẹ pé màálù yìí ní ké torí pé ẹran kan extra ẹran ní ké lára màálù tí ò bá sì bímọ àgùn tẹ̀tẹ̀ ó láwọn ọmọ kì pọ́mọ yẹn gangan ló tàn mọ́ lára ẹ̀ bí kì í ṣe nǹkan míì ni wọ́n ń wò lára ẹ̀ tí wọ́n ń wá bóyá àwọn ọmọ ẹ̀ tó tiẹ̀ bí bóyá ìyàwó tó bí fún ẹ tó fẹ́ òun ò mọ pé tàbí kò láwọn ẹ̀kọ́ kan tó fẹ́ kó wá bẹ́ẹ̀ kó àwọn ọmọ tiẹ̀ nù lé tàbí ó ti bí àwọn ọmọ kan tó yẹ pé àwọn ọmọ yẹn ti lẹ́kọ̀ọ́ ó fẹ́ dàpọ̀ mọ́mọ ti àwọn yẹn ni ó wàá fa àwọn ọmọ tiẹ̀ ní tẹ̀ǹtẹ́ tí wọ́n jẹ́ táwọn ọmọ yẹn máa máa wò lókè tí wọ́n máa fọ́lò àwọn ní òjẹ́ ṣe iwájú títẹ̀ yẹn ń wò sáré ó lè jẹ́ yẹn ni wọ́n ń wò ń tiẹ̀ wọ́n tó ti ìdírí ó fẹ́ lọ farawé nínú àdíngbà tí mò ń tírìtì tá à ń ṣàlàyé àdíìsì tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa àlìyàtìm àwọn ọmọ òrukàn tí a pé mo sọ ń bẹ̀ pé téèyàn bá fẹ́ fi obìnrin gan obìnrin tó lọ́mọ ń lè yẹn fẹ́ ní ládàá lọ́dọ̀ tèmi torí pé ànábì sallallahu alaihi wasallam káfílù lìyàtìm ẹni tó bá ń mójútó ọmọ òrukàn tí ń tọ́jú wọn àmọ́jì ni má ìfìlìjànà òun àti ní òjò wà náà àlìjẹ́nà báyìí ó na ìka ìfábẹ́là àti ìka àárín rẹ̀ sókè wáyà wọn ó fẹ́ pé téèyàn bá fẹ́ wà àlìjẹ́nà yẹn sórú obìnrin téèyàn bá fẹ́ tó ní kókó ọmọ wa tó tọ́jú ọmọ rẹ̀ dàgbà ọpẹ́ o wà àtàlìjẹ́nà ó sùn mọ́ra bí ìka ìfábẹ́là àti kíni ìyẹn ká tá fi ń júwe tàbí tá fi máa remú tó bá jọ wọ́ọ̀sì àti ìpínlẹ̀ ìpọ́wọ́ ọ̀tún lànà bíi mẹ́ òkè wallahu alam tí ń bá gbàgbé àti kákínni àti àárín tí ò bá dé sínú ìwáyà nítorí ìrántí ń sìn wíyọ́ ọ̀tún àbùsí ìwé tó súnmọ́ ní pọ́wọ́ ọ̀tún lànà bíi máa nà sókè torí wọn ní gbogbo nǹkan dáadáa lànà bíi máa fọwọ́ ọ̀tún ṣe àti kàárín gbogbo ṣe súnmọ́ra kéèyàn yà kéèyàn wá pẹ̀lú àlùmọ́ ìyẹn pé ànábì inú àlùjẹ náà nù èèyàn ti wọjà ànábì fìdíhàùsì náà nù highest paradise tánàbí owó látara kù tọ́jú ọmọ òrukàn ṣùgbọ́n tó bá ṣojú kòkòrò yẹn tóbìnrin yẹn wá wọ menopause nílé rẹ̀ tàbí kò tiẹ̀ wẹ menopause ó lóun ò lè bímọ ńgbà tó dé lónìí ah in fact ìnira oyún yẹn ètò òun ní jọ sí òun ní miscarriage ni pé òun tún fẹ́ ní mi òun ò máa lo ẹjọ́ òun máa lo preventive kí ló ní ah eh, nǹkan àwọn dókítà náà sọ pé in fact ẹ bá fẹ́ pa obìnrin yìí o ṣe pé wàhálà dínú ọlọ́run ṣàánú wa kí n tètè kúrò lórí yẹn torí àsìkò torí náà èyí àwọn obìnrin lọ fẹ́ àwọn ọmọge ń gbà yẹn lọ fẹ́ ọmọge ànábì náà sì ròyìn àwọn ọmọge hmm, ó sọ̀rọ̀ ń pa àwọn ọmọge ó sọ pé sọ̀rọ̀ ń pa wọn hmm, sọ̀rọ̀ ń pa wọn dáadáa pé àwọn ọmọge téèyàn bá fẹ́ wọn ó ní wọ́n máa ń gba tító hmm, wọ́n máa ń gba tító pẹ̀lú kékeré yóò tètè jọ wọ́n lójú wọ́n máa ń jọ wọ́n lójú wọ́n tàbí wájú lé àbíkárọ̀ ọmọbìnrin ẹ fẹ́ àwọn ọmọge náà hadith abdullahi ibn mas'ud fàyínà húnà àádábù àfùwáhá ẹnu wọn dùn jù níbí yìí ìyẹn ni pé ìtumọ̀ méjìlá lè fún un táwọn afá sọ pé ẹnu ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu wọn tó máa ń dùn lọ́wọ́ wọn ẹ́ẹ́ ó dàbò obìnrin tó ti nágbàrá náà gbòòrò wá sọ̀rọ̀ ń tiẹ̀ ni kò sí tó kàn aláàmì ẹ̀dà rẹ̀ bọ̀ táwọn yẹn sì máa máa dùn ohùn wọn máa dín ohùn bákàbákà ìtumọ̀ kejì àádábù ẹnu wọn náà máa dùn tó bá wa kò wà á ń takò wọn inú wọn yẹn ni ilé ọmọ wọn hmm? ó sì ó ṣe kí ni ó tutù mọ́kàn ní kíá bíbímọ wà árùbọ̀ bìlì ẹ̀sìn àwọn ló máa ń torí pé kò tí ì ná gbàrákè iná gbòòrò ẹnìkan ò tí ì náwó kan fún rí tó bá ń jáde ńlé ó fún five hundred naira ó máa appreciate ẹ̀ gan torí pé ní ẹ̀dùn pé ọkọ̀ fún five hundred ó tún dé rọ̀lẹ́ rọra ra wọ́tàmẹ́lọ̀ wa inú ẹ̀ máa dùn ẹjọ́ jẹ́ wálé inú ẹ̀ five hundred kí ló rẹ̀ fi ṣe so kọ́lọ̀ ń ṣàánú wa ọlọ́ọ̀ta ara rà nítorí àsìkò àwọn obìnrin rẹ̀ yìí òun ni wọ́n ní ká ṣe kí ni òun ni wọ́n ní ká fẹ́ obìnrin tó ṣe pé tó bá rí yóò dùn mọ́ nírírí rẹ̀ ní ìparí à ń pè kí nìkan ní àlìkàfà obìnrin tẹ wà compatible ìwọ tó fẹ́ràn ìbò sísọ nù yàrá nù ilé láìka àti máa fi ìbò iná ọ̀gẹ̀ ọlọ́fẹ́ ọmọ tí ò gbé ìbò ó ṣáàrí pé ọmọ yẹn bó ṣe ń hó ọsàn níbi tó ti rí tó ti ń ta ọsàn ó máa ń fin ni ó mú ọbẹ̀ ó mú blade àbọ̀bẹ fún fún ìwọ̀n ká ah! àwọn ìgúdù láwọn iṣẹ́ ọwọ́ yẹn ó rí bó ṣe ń pọnmi ládùúgbò arú omi láti máìlì kan yóò ru omi oníṣe gbogbo wa náà gbáhàn irú ìyàwó yìí tó ń bá fi sínú ilé ìrùn àti ilé tèmi òun ní bọ́ọ̀ òun bẹ̀ nǹkan kan orí ah, bó ṣe máa ń fọṣọ yìí adẹ̀lẹ̀ máa bẹ́ẹ̀ mójútó ìyàwó tí ọ̀rá ààyè kì í ṣe gbogbo iṣẹ́ ilé yẹn òtí òun náà oníṣẹ́ ọ́fíìsì nàbí nìkan ló bá lọ fẹ́ ló bá ń ṣe ìbòsí àwọn èèyàn yìí kámi kílẹ̀ wí ah, ẹ̀rù ẹja àjọ máa ṣe Yorùbá dé èmi orí yẹn yóò bọ̀ jẹ ara tí ń sọ nǹkan kàfáà nìyẹn so wá ti mọ̀ pé ọmọ tí ò gbé èbó ló fẹ́ fẹ́ ó fara mọ́ pé àní mọ̀ fẹ́ èbó nu ilé o mo rò kó ti yé wa ní ìsìn bàbá àfáà ní ọ kò fẹ́ràn ẹni tó mọ kùránì ọmọ kíw tó yẹ pé tó bá ń wo tíà tó bá ní onídìí asọ́rùfù ìkáfí ní ìsìn fàpẹ̀rẹ̀ pé kó bẹ̀ẹ́ mú ó mú òun kí ni bá mú sọ́rùfù káfí ìwo ló ń jẹ́ lálóhùn ò mọ́ o àlẹ́ tí wọ́n máa ná sókè lẹ́yọ kọ̀ọ̀kan torí pé òun níwà tó dáa ṣé léyìí ìyẹn kọ́ náà a ò rí bí ọkọ̀ ti ṣe lè ìyẹn kọ́ náà lọ síbẹ̀ ẹgbẹ́ mi tàbí jọ ayé ah, àtọ́lọ́ ń sọ́rọ́tù lẹ̀ yẹn ah, ah, tó ń sọ nípa Musa ń Musa ní kò yé mi ṣé tàn Musa àti fèrè tó bá jẹ́ yun ni wọ́n lọ fẹ́rù obìnrin tí ò mọ kùránì tí ò mọ kéwù yẹn kò mọ bá ní problem gbogbo ti yé so irú àwọn yẹn compatibility náà ṣe pàtàkì níbẹ̀ yẹn torí pé àríbá kan náà ẹlòmíì wo obìnrin tí wọ́n jọ máa ṣe research papọ̀ bóyá ká dá lòun náà tí ó máa wò pé wò bá mi wo kíni kí ló kọ rẹ jẹ bá mi wo abstract tí mo kọ ìjọ abstract yẹn ṣó fine obìnrin tó dẹ̀ fẹ́ school start ó dà ní àbí first degree ó dà kò mọ tí kò mọ tá sọ́ra ti kọ̀ǹté ó dàbí àwọn tíṣà secondary school náà àbẹ́lómi tí university lecturer náà wọ́n máa máàkì wá ẹ̀kì àti mẹ́kọ̀ọ́ nígbà tó máàkì wá rẹ̀ wá ní kíyàwó òun wá bóun yẹ kí n coordinate ẹjọ́ wo marking scheme ní marking guide ṣe ń coordinate coordinate iṣẹ́ ìwòlẹ̀ máàkì physics ìgbà tó ń wà secondary school physics teacher tó ń window ló mọ́ ń ah but you know you are a graduate kìíní àbí oníkó wa máa bọ́ máàkì gọ́fìmẹ̀ntì àbí nǹkan lòun hate anything ọlọ́ọ̀rọ̀ máàsì nìkan lòun láìkì àbọ̀ táwọn máàkì máa jáwé wọn máa gbà lòun ò fẹ́ ọ̀rọ̀ jàre so gbogbo orú àwọn nǹkan yẹn mo kàn mú wá bẹ́ẹ̀ ni olè yẹn máa wò àbí sọ́ṣẹ́ àwọn míì wá wà téèyàn lè bring the obìnrin up so ètí màá fi ká sẹ́yìn ní ọ̀rọ̀ ẹ̀wà tó bá mọ̀ ẹ́ pé obìnrin tí ò bá fáìn yóò fún wọn problem wọ́bìnrin tó fáìn sọ fún àwọn afá àwọn brothers àtàwọn rúmù àtàwọn sísà tẹ̀sùn pé sísà tó bá fáìn ó ní ìdíẹ̀ tó dẹ̀ lẹ́sìn tó tún níwà wọ́n wà dáadáa dáadáa torí pé obìnrin míì ní ìsìn tó lójì dìbà sọ́sàtì lẹ́sìn àwọn in fact jùsù méjì péré lókù tí ó fi parí Quran tó ń ṣe tàfíìsẹ̀ ọ̀ọ́dọ̀ ó ti parí rìwáyà hafsi o ó ti parí kọlùnù wárọ̀ṣì ló lóun fẹ́ mọ̀ tí mo sọ pé kù jísù méjì ní ẹ́ẹ̀ ságiri ah! mo dẹ̀ lò nìkan pé ǹjọ́ òun ló wà òun kò tiẹ̀ méjì kò méjì rírí ǹjọ́ tó dé tó ṣí nìkan bù sókè báyìí kókó ló bá níbi imú ẹ̀ kókó ló bá ní imú ẹ̀ jẹ́ pé ogun ni tàbí bó ṣe ra irẹ́ ìrìnsẹ̀ ẹ̀yìn rẹ̀ tán ẹlòmíì brọ́dà mi hàn ní kẹrán ní sísítà tó fẹ́ fún ní kókó ní mọ́ni in fact kókó yẹn tó ń fi láìkẹ̀ kan kó wọn ò máa rí nǹkan fọwọ́ ra ẹ bẹ́ẹ̀ yẹn wọn ò máa it give me delight at least màá máa bá fọ́ ra kókó nǹkan kan ṣẹ́pẹ́ lómi kò ní nítumọ̀ sí i sọ tí mo ń gbìyànjú láti sọ ń bẹ̀ kò ní pé àwọn nǹkan wọn tó àkóbìnrin tó fine kò sí tó burú o ṣẹ̀ríà Islam sọ pé ìwọ ni o ṣẹ̀ríà Islam ṣáà ń sọ ni pé a lè torí ẹwà nìkan gbé obìnrin sílé torí pé ẹwà fúnra rẹ̀ náà bí ilé ẹyẹ ni àbí bí ẹyẹ asàfọlà àìwà fúnra rẹ̀ nǹkan tó máa ń owó ni wọ́n máa ń pè ní wọ́n fi máa ń wé ẹyẹ tó bá kọ́lé síbí lónìí yóò lọ bòmí lọ́la ṣùgbọ́n ẹwà òun náà máa ń fèèdì yẹn ni pé ẹwà sí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọkọrin ilẹ̀ Yorùbá ó ní ẹwà sì ti bí àìsàn tàbí ẹwà sì ti pa àìsàn dóhun àbùkù kí wọn bá fine sí tó beautiful táàrẹ bá dé o lè change o ẹlòmíì dẹ́ lè l'accident o lè jẹ́ tinú yàrá omi gbóná dà sí kọ́lọ̀ tó léwu láìkì yẹn ẹlòmíì yẹn o lè l'accident tinú mọ́tò apá ẹ̀kan wọn lè gé kí wọ́n amputate ọwọ́ yẹn ló dé appreciate láàrẹ̀ ojú rẹ̀ wọ́n lè ṣe operation kí wọ́n rán ọdún jàgàjàgà o rẹ̀ lówó plastic surgery gbòò rẹ̀ lọ ṣe gan kò ní dàbí ahọ́n rẹ̀ imú rẹ̀ lè gé ètò ẹ̀ lè yá oríṣiríṣi ìyẹn náà fi sọ pé ẹ̀sìn ní ká máa wò tí kíní yẹn bá ṣẹlẹ̀ ẹ̀sìn tó jẹ́ pìlẹ̀ yẹn gangan yóò ṣẹ́kù ṣùgbọ́n kò lẹ́sìn kíní ti lọ so yẹn ṣe pàtàkì kọ́lọ́n kó ṣe àná wa gbogbo kíní yẹn lèyàn máa wò orí obìnrin ní ìsìn irú àwa tá wà látọ̀yọ́ báyìí tí wọ́n bí wa síbẹ̀ tá wọ́n rí adágbà níbẹ̀ báyìí ìlà àwọ̀ ẹ̀kẹ́ obìnrin kò ní ìtumọ̀ kankan sí mi ìgbà tí tánàbí ní làánà lọ́wọ́ lè wá ṣímọ́ wà ní mustaushima àtàwọn tó ń ṣe sọ jù sára ó kó ìlà sínú ò <laughs> ní ìtumọ̀ kankan sí mi ò bábìnrin kọlà ọbẹ̀ nìyẹn kò fàyàn ìlà mélòó mélòó ṣùgbọ́n ìwọ ohun tí ẹ̀rí tó ti wá ẹ̀ ti ìlà obìnrin yẹn tẹ̀ kọlà torí pẹ́ lómi lè sọ pé tí wọ́n ṣe ń kọlà àti sin dáadáa wọ́n sì sàmì ń kọlà pàápàá wíyẹn tó jẹ́ middle age man age and maybe you are forty something years or you are even fifty or sixty you want to marry Sister, tó jẹ́ pé ọmọ forty something wọ́n ti kọlà fún ìgbà tó ṣí nìkan gba ìlú kan di làpàlàbà lẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ pé yóò sú ọ ni lẹ́sẹ̀kẹsẹ̀ yóò kó súsú so kéèyàn find out ṣé kò kọlà ọmọ bó lẹ pé wọn ṣákì ni ṣé ò kọlà ọmọ bó ní ọmọ Ògbómọ̀ṣọ́ ṣé ò fa bàámú káwọn Ògbómọ̀ṣọ́ wọn ó fa kan lẹ́ni ọmọ bó lẹ pé ọmọ Ọ̀yọ́ ṣé kò kọlà o ṣé kò fa làtẹ̀kẹ́ o torí pé wọ́n wà gbẹ́lẹ́ lómìnira torí wọ́n lè mọ̀ràn tí sọ fún ẹ pé ń tà yẹn ni ẹlòmíràn wọn ló kọlà ní in fact tí ìbá ṣe súnà gan tó nílà ọ̀dà tó ti kọ́ kò ní tuma sóhun so àwọn ń rí lójoojúmọ́ kó lóun kó ṣàánú wa ẹlòmíì ti ti sọjú sí gbogbo rẹ̀ tàtú táyé jọ̀hún àti tìsín iná you have to tell people mo ṣe tàtú sára nígbà tó ń tójú dúdú o tó ẹ̀sìn sí ìyé wọn torí pé a ṣí ara ìwà kan oríṣiríṣi àwòrán tó ti yà sára àfi kéèyàn lọ ṣàdúà kéèyàn lọ ṣàdúà mo ti ṣàlàyé ìyẹn nu hadith Ah, kéèyàn máa bẹ̀rù nígbà tí mò ń ṣàlàyé pé èèyàn ń bẹ̀rù pé bóyá obìnrin yẹn orí ibú kan bà nígbà tí mò ń ṣàlàyé pé ọ̀rọ̀ ọmọ òrukàn hadithi káfílù yẹ ti wípé obìnrin mi bóyá ọkọ̀ àkọ́kọ́ tó fẹ́ ó kú ọkọ ẹlẹ́ẹ̀kejì ó kú ọkọ ẹlẹ́ẹ̀kẹta ìyẹn lè jáde oníwò ń ṣe fẹ́ gbogbo dúkìá òun ó bàjẹ́ ìwọ́dẹ̀ rí pé obìnrin yìí dá ó fẹ́ fẹ́ ó wá bẹ̀rù àyàn ní ah obìnrin tó fẹ́ fẹ́ yìí orí ibú ló máa ń tẹ̀lé kí o ní tó fi wọn dànù àti ṣàlàyé kọ́kọ́ yanná sílà pẹ̀lú ẹ̀ tó bá ti fẹ́ tọrọ orí ayé àtọ̀run àdúgbò tó ń fẹ́ lé lọ́dọ̀ rẹ̀ àdúrà yẹn wà tí Ibn Mas'ud sọ lẹ́yìn yẹn gbọ́wọ́lé iwájú orí rẹ̀ bí àǹsó rẹ̀ Allahumma inni as'aluka min khayriha wa khayri ma jabata ali wa a'udhu bika min sharriha wa sharri ma jabata ali gbogbo kí ní tó bẹ̀rù yẹn ó ti fò dànù nìyẹn sọ kọ́lọ̀ ń kó dáadáa wa lọ́mọ tí ó bàjẹ́ àlékún dáadáa lọ́n ṣùgbọ́n tóbìnrin bá tá bá fẹ́ kóbìnrin ó jẹ́ khairu mata ìdúníyà ètò lóore jù ní orí ayé àwọn nǹkan tá a sọ yìí pẹ̀lú ògo ọlọ́run ká ṣàkíyèsí ẹ̀ ọlọ́run kó fún wa lóbìnrin rẹ̀ àwa tá a ti fẹ́yàwó rárá àwa tá a sì ti fẹ́yàwó rí tí ò sí kankan lọ́dọ̀ wa bóyá wa náà sì lò kú láti ṣàlàyé yẹn náà àdéhùn kùlùkùn rọyìn tó gùn bíi Ah, bóyá àwa náà ló kúrò rọ ọlọ́run tún àwa náà ṣe yóò wá fún wa lóbìnrin rẹ tí ò lè fara mọ́ gbogbo bá a ṣe ń ṣe torí obìnrin mi ò lè tó kúrò rò ah, bó ní kó sún síwájú lọ sún síwájú bó ní kó sún sẹ́yìn ló wá ní ah, ó ṣe jẹ́ pé tábà ní kó lọ wájú lẹ́yìn yóò dùn àdúró láàrin pé mọ́tì ní èwo tó ní ká ṣe báyìí tó àwọn obìnrin ní ìwà ọlọ́run fún ọlọ́bìnrin tí ó bọ́ láàmú tí ó dẹ̀ lẹ́sìn ọlọ́mọdé kẹ́ ara àmọ̀ràn fún mi gbogbo àwọn obìnrin náà lọ́n fa lọ́kọ rí wọn ṣàánú wa ọlọ́mọ rọ̀bá náà ọlọ́run gbogbo àwọn ta lóbìn tí ò dáa náà ọlọ́run bá ní tí wọ́n obìnrin wá ṣe bàbí tó gbọ́ àwọn tó sì dáa náà ọlọ́run bá wọn jẹ́ jẹ́ kí wọ́n tó máa dá sí gbogbo àwọn obìnrin mùsùlùmí bá ní ṣe wọ́n lóbìnrin rẹ̀ ọlọ́run gbogbo àwọn ọkùnrin mùsùlùmí náà ṣe wá lọ́kùnrin rẹ̀ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وعافنا إلى الحق وإلى طريق المستقيم اللهم بارك لنا شأننا ògbè tá a wí tó bá mú ń bẹ̀ wọ́ ló fi mọ̀ wá ọ̀dọ̀ rẹ ló ti wá ọgbà nígbàdà fún wa òye tí ò bá mú ọ̀dọ̀ ara wa ní àti ìgbàgbé iṣẹ́ tán ọlọ́run ṣàforíjì rẹ fún wa àtàwọn àtẹ̀yìn jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá wọn jà wà lẹ́yìn ànábì rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته